ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámidé àjànàkú kọjá mo nǹkan fìrí wọ́n yá lẹ́tọ̀ yìí o ètò dádì àmọ́ mi. ṣọwọ́ ya. ètò yìí wà pa o olóyin ládùn o. ṣọwọ́ ya. pẹ̀lú dókítà àpọ́nbẹ́pọ̀ rẹ o. Ah, ṣọwọ́ ya. èmi tọ́pẹ́ ọmọ aláàfin ọ̀run ṣọwọ́ ya. mo fọwọ́ sí i mo fọwọ́ sí i. ọwọ́ ya. a tún fọwọ́ sí i àfi gbogbo ara sí i o. Ah, ṣọwọ́ ya. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírìn. ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá létò ratata tọmọdé ń bọ̀ ṣọwọ́ ń yá létò ratata tọgbàlagbà ń bọ̀ àwa ń gbádùn ètò yìí o à ń gbádùn ètò yìí o ṣọwọ́nyá lẹ́tò ṣọwọ́nyá ti dé jagun labi wọ̀lú alára àgbàyídá ti dé ogun lèkè sàmọ̀ ọmọráyé lógún ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó irúnmú báyìí náà ló ní kánbó agbọ̀nsà ló ń lómi hóòhóò inú ló ní kílakíla àpà <laughs> aláwọ̀bá mi àràmàǹdà náà ló ní jíire wíire fàáre kẹ́re gẹ̀ẹ́re mọ́re tóore múwúre síire aláwọ̀bá mi tẹ́nìkan ò lè dáhùn dáná wọ́n wọ́n òkè tí ń ṣe kí ni tí ń náwó rárá ẹ́ <laughs> kí lẹ pè é olórí gbogbo àgbáyé lọ́lọ́run ọba mi Èdùmàrè ọba tó ṣohun gbogbo fẹ́ni gbogbo nígbà gbogbo lásìkò gbogbo àti ní gbogbo àsìkò ah, ah. dókítà ọlámídékì yìí ògúnlẹ̀kẹ̀ sọmọ ooo ọmọ mi sọ ògúnlẹ̀kẹ̀ mọ̀ ń da ilé òun ẹ̀ náà pè mí pa apọ́lọ́gbọ́ rẹ́pẹ̀sẹ̀ntà kí n lè sọ gan-an adébámi kí ọlọ́run ọba mi Èdùmàrè ọlọ́run tẹ́ nìkan ò lè dààmú àpátápá àrẹ ọ̀kan ọkọ̀ òkè ọba tí ń bẹ lánàá tí ń bẹ lónìí tí ó sì tún máa wà títí ayé ẹ̀mí pẹ̀kun ọlọ́run ọba mi tó jẹ́ pé òun ni àláwọ̀ akíbáyò tí ń bẹ lẹ́nu àwọn mùsùlùmí òun kan náà jehova jire tí ń bẹ lẹ́nu àwọn kìrìsìtẹ́nì ṣáà mọ̀ wípé kò sí bí ó ṣe burú fún kìrìsìtẹ́nì tó tàbí bí yóò ṣe máa jẹ kìrìsìtẹ́nì tó tẹ́ẹ̀ ní gbá lélúyà lẹ́nu ọ̀wà láìpẹ́ láì bọ́ bá ti débì kan yóò ṣàlélúyà <laughs> òun náà ní ojú òrùn tí ò lóǹkà nínú kíni nínú ẹsẹ̀ fáwọn olóǹtọ́ náà bá mi sọ̀kalẹ̀ fáwọn àgbààgbà tí ń bẹ ní kòríta mẹ́ta àwọn àgbààgbà tí ń fi àgbà mẹ́ta tí ń bẹ níbi ibi ìgé àràbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní kòríta mẹ́ta tó jẹ́ pé pàǹgbàgbàǹgbà wálé àbáyé náà ni ó ń ṣe gbogbo tí gbogbo ẹ̀ sì wá ń nù ní ràbáyé gan ní skóńkálẹ̀ tó t tòótò ní tọ̀tọ̀ ní tọ̀tọ̀ ní fìrìgìdì fín dókítà alámìdé ẹ̀ẹ́n àrùn jésù kàlẹ́ ọ̀rọ̀ ṣàánú wẹ̀wẹ̀ ni ẹ̀rí ẹ̀rọ ẹ̀rí ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ kan náà ló ń tẹ́rìn ní sí lórí bàtà wà bẹ́ẹ̀ láti inú gírun kọta tiwa ọlọ́run ń kàn wá gbogbo àwọn ẹgbẹ̀gbẹ̀ tí ń bẹ̀ ń bí gbogbo wọn làwọn kò ń kàn wá fún kódà ó tiẹ̀ lọ́mọ kan bẹ ti ń jẹ́ ọlọmọ mọtọlábì kí ló kọ rẹ èmi tí a ti sọ fọkọ rẹ pa á mú wọnú gírò kó. Mm, mm, ẹ fọmọ lọmọ lẹ. ìpínlẹ̀ náà nìyí mẹ́wàá ìgbàgbà ni èmi dákọ èmi sì gbàgbọ́ wá lónìí ẹni tí mo bá gbọ́ wá fún wọn pọ̀ wọn làmọ́ ṣẹ̀ṣẹ̀ fún Buhari lágbo tán mọ́ wá sí àyín. Ah, ah, ẹ má má jẹ́ wọ́n gbọ́ ẹ lẹ́yìn mo pọ̀ mo wè mo ọ̀rọ̀ mo ní ọ̀dùn mo ní kìíní mo ga tó pẹ̀sẹ̀ ski ẹ́ laskiri skiri skiri skiri <laughs> mo gba ski yaski mi ski yaski yagba yaski entertaining refreshing and tata ẹ̀sìn tàbí sọ pé kò pọ̀ kẹ̀ ẹ lọ́ọ́ mẹ́wọ́n ẹ̀sìn kò gà rẹ̀ samuel olúbáyọ̀ lámìdé yín rèé apọ́nlọ́pọ̀ rẹ́pẹ̀sẹ̀ntà olórí ẹ̀mí tó dáńtọ́ ojúlówó ọmọ ìyálẹ́jà tó gbogbo gbogbooro ìlú ìdèrè ní ìjọsìn ọmọ ayélujọ́ ọmọ òkèdèrè lọ́gbọ̀n ọmọ àyíkú gbà yẹ ọgbọ̀n ọmọ ibi ìrìgìdì káti òde ọmọ bọ́n rókè èdèrè kọ́ ọmọ pẹ̀lú gbòǹgbò lọ́yọ̀ gbòǹgbò la fi mọ̀lẹ́ ọba ọmọ lọ́tà kí n tó lọ lókèrè wọ́n nítorí ìkíni wọ́n nítorí kọ́lọ́ ọmọ bàá pẹ̀lú ọmọ ọlọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ̀ apàpàtà lórí àpáta fẹ́ràn akátapàtà sẹ́nu ó jẹran akátá tó sì lórí àpáta pátápátá alápàtà níbi sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọpẹ́lọpẹ́ onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá hàbà ẹ máa yí àwọn ní ẹgbẹ́ ẹ ẹ má lọ bọ́ tv orí tv bẹ́ẹ̀ dáàbì yóò mọ̀ sí ilé mi kí ni ah, alájà àpá aláwọ̀ mi ọlọ́run mi kí ni mo sọ dókítà Lámìdé ṣé ọmọ ìyá yìí ojú ti yọ ẹ. ẹ náà ti mọ̀ pé ọmọ ọlọ́dà lè jẹ èyí ló bẹ̀rẹ̀ yàrá ilé ẹkùn ní ẹsẹ̀ ìkú kalẹ̀ hmm. èmi á máa sọ fún yín pé ìkànnì ọlọ́rọ̀ àgbáyé báyìí yóò Kaftan television Yorùbá orílẹ̀-èdè kan ni ẹ o tẹ́bára federal capital territory àwọn ètò tí ń jáde láti ìkànnì yìí òun náà rèé Ṣówónyá pẹ̀lú dókítà ọlámídé ní ìdábẹ̀rẹ̀ ààrẹ mẹ̀kúnnù káàbàtà ní ti létoko ẹ̀ ẹ́ oníjọba of ìjọba kingdom one ẹ jẹ́ máa lọ sábàlá àkọ́kọ́ abala wọlé abala àkọ́kọ́ yìí náà ti máa bó ṣe ń lọ náà abala a b d olódùmarè ṣé mọ̀ pé a ajá b bàtà d dòjé e ejò ẹ e, ẹyẹ fífìlà d gèlè gbígbàgbé bàbá tí wàá dórí orí gílà ń lọ láàárọ̀ yìí orí tí iná láṣẹ bẹ́ẹ̀ tá a fi yan ọlọ́run ṣé mọ̀ pé bẹ́ẹ̀ yàn ọba tí ì rí lójúmọ́ ní tí ì rí lónìí lẹ́yìn inú ìjẹ́ ti gbọ́ tá a ti ríra ẹ ó yẹ kí n kí n káàbọ̀ káàárọ̀ lórí ètò Sówónyá ya mo fi pè láàárọ̀ ẹ má rò pé wá kì í sàṣìṣe wà láìtàláì ha a bí bí olódùmarè tí mo fẹ́ fi ọlọ́run ọba mi lónìí tí ìtàlàbà fi wọ́n rí ọlọ́run tí ò láfiwé tí ò láfijọ ẹ o tí tètè dé lọ́wọ́ ọba mi tí ṣáájú ẹ̀dá dé gbogbo ibi káfàtà ìyò títí tóbi nínú ọlá ńlá ọlọ́run ọba mi ni kò sẹ́lòmíì tí tí ò lóǹkà ọlọ́run ọba mi ò lóǹkà láyé bẹ́ẹ̀ ni ò sì lè lóǹkà lọ́run tí turutunu ọlọ́run ọba mi tí wá ìmọ̀ràn alábòsí ńlẹ̀ ẹ o wọn ni ilé kíkà lámìdé ẹ ẹ adàfẹ́ ni kó ègùn ní í ṣe adàfẹ́ ni kékeré kẹ̀kẹ́ nìkan ọlọ́run ọgbẹ́ mi sọ́njà rẹ ẹ fi ilẹ̀ jẹ́ wọn ṣe tiẹ̀ ní wo fún ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀ hmm. tí tẹ́tí bí tẹ́tọ̀ ń ọlọ́wọ́ ọba mi tí ò síbi tí ò lè tẹ̀ láì fá àbàdà tí tòrò mi ni ọlọ́wọ́ ọba mi tó jẹ́ káyé mi ọmọ tòrò báyìí tó jẹ́ káyé tí náà máa tòrò báyìí ṣáà kó bí ọ̀bá sí ọlọ́wọ́ ọba mi ọdún ah nǹkan ọba náà ti ṣe kí ni nǹkan ọba náà ti lọ tí tẹ̀síbíyà ramanda ni ọlọ́wọ́ ọba mi kò ṣeé kà tán ń hmm, o tí tàbá tí àdá tí ṣépè lẹ́nu ah àlùwá ah, torí ètò lórí náà ní mo tún gbé èdè jẹ́ ọ̀tàn ráì <laughs> tí tààrà lọ́lọ́wọ́ ọba ní Olùmarè tí kì í jẹ́ kéèyàn ṣìnà ń wò tí tàkálẹ̀ lọ́lọ́wọ́ ọba ní Olùmarè ọlọ́run tó gbajúmọ̀ dowó lọ kílẹ̀ pé sà yẹ sà gbogbo ẹ̀yẹ o tí tàrẹrẹ lọ́lọ́wọ́ ọba ní Olùmarè àtayé àtọ̀run àtilẹ̀ àtòkè kò síbi tọ́lọ́wọ́ ọba mi tí ò ṣe bẹ́ẹ̀ tí ò dé ńlá o ọba mi Olùmarè ah! <laughs> ẹjẹ́ ń dọ́kẹ̀ lọ́rùn lọ́dọ̀ ẹlẹ́rìnmọ̀sá Institute of Technology níbi tí ọjọ́ pé wọ́n wà ní òkè àwésìn ní àrùn ọ̀sùn ní ìpínlẹ̀ ọ̀sùn bọ́dábàdé wípé ẹlẹ́rìmọ̀sá institute of technology bàbá ti ṣèpolówó ọjà àwọn tán ní ìsìn àwọn àpàdà sábàlá gbé yẹ̀wò ní rabaji jẹ́ ah sọ́ọ̀fà sí ẹ o bí ó ti rí nù ẹ bàbá ti ṣèpolówó ọjà tán tá a ṣe bí ẹ̀ẹ́dẹ́jì àbẹ́ ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ ti gbọ́ àwọn padà sí àhín ẹ wo ẹni tí mo nílé agbára lónìí náà ló mú mi tí mo fi fẹ́ ká ṣe é bẹ́ẹ̀ nítorí pé kíni ọ̀rọ̀ ń bẹ ń kùn mi tí mo fẹ́ béèrè wàláì tàlà ẹ̀ oh god of mercy bó bó ló ti ń ṣe mí dókítà ó ń ṣe mí ṣìkìṣìkì ó ń ṣe mí rògbòrògbò ẹ má ròrò kúrò ní ti èmi ẹ̀ máa sọ bí tẹ́ ń sọ lọ <laughs> ẹlẹ́yìn mọ̀sá institute of technology lókè àwòsì ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n gbóúnjẹ fẹ́gbẹ́ wọ́n tún gbà wó bọ̀ yes ẹni tó bá gbọ́n ni wọ́n gbà wó bọ̀ ẹni tó bá gbọ́n aláìtọ́ bá ti gbóúnjẹ fẹ́gbẹ́ yóò gbé sílẹ̀ ni yorùbá bá sì fẹ́ gbé míì fún wọn kò ní rábọ́ tí ó fi tí ó fi gbé fún wọn. nílé ìgbé wọn ó ṣe bẹ́ẹ̀ ó dùn ún nígbà tó nínú àríwá mo wò pé kí n padà sí eh, polytechnic kí n padà sí gbogbo oníṣẹ́ àmọ́ mo wò pé mo ti dàgbà ju ibẹ̀ yẹn lọ eh, owó sì lè mí wá nísìnyí <laughs> àmọ́ ìbẹ̀rẹ̀ ọmọ yín ti lè gba ìmọ̀ àti ìwé ẹ̀rí nípa ìmọ̀ ayárabíàṣá yìí kọ̀ǹpútà ẹ̀ẹ́ Eh, software system hardware system system security nkankan ẹ síbẹ̀ ẹ rí i pé ọlọ́run ọba mi lónìí dìgbé wọn kalẹ̀ sílùú ẹ̀rìn ọ̀ṣun mo ń lọ mo ń bọ̀ n ò dé ìmọ̀dára nílé ayé ẹlẹ́rìmọ̀sá institute of technology iná ló ní ká má fòyà we offer courses like computer software engineering computer hardware engineering tó fi mọ́ networking and system security kò tọ́ síbẹ̀ rárá professional diploma wà ní sẹpẹ́ bẹ́ẹ̀ láti wọ́n bá àwọn short training ọlọ́sẹ̀ méjì ọlọ́sẹ̀ mẹ́ta fún on the job training ẹ má gbàgbé o ẹlẹ́rìmọ̀sá institute of technology agbàṣẹ gbòǹtẹ̀jọba bẹ́ẹ̀ sì rèé certificate wọn wà equivalent sí ond ẹ̀tẹ̀lẹ́fi continue computer masters engineering láwọn iléèwé fásitì gbogbo nílẹ̀ yìí àti lókè òkun àti wípé ilé ìgbé wà fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú ààbò tó yanrantí ẹlẹ́rìmọ̀sá institute of technology wà ní òpópónà ẹ̀dẹ ẹ̀rìn ọ̀ṣun ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ sì tún lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára info at eit.edu.ng tàbí kẹ́ ẹ pè nọ́mbà yìí zero eight zero six two nine one six seven four six ẹlẹ́rìmọ̀sá institute of technology ìdánilólùfẹ́ ẹ̀kọ́ tó yẹ kóró ó yàgà yàgà yàgà àní mo ṣe kí ni mo pọ̀ mo pọ̀ bí kí ni mi pọ̀ bí yẹpẹ̀ mo pọ̀ bí owó owó ni owó láyé fún Davido <laughs> ẹ bá fẹ́ mi náà mo pọ̀ bí owó èmi máa sọ fún yín pé dókítà Ọlámídé tẹ̀ ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ mi kò mọ̀ kọ́ lọ́rùn ọba mi lóde ìdè fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káfàtà ní tilé tó kó ẹ ẹ lè ṣe kí ni ẹ lè wò ó tán wàláì sísìn fi mí léyìí o kò lópin ẹ ọlọ́run wa ń gbọ́ <laughs> bá ti ṣe rèé ẹ sọ wọn pé bí ṣe ṣe nǹkan mi yóò bá ní kì í yípadà á máa yípadà lójú àwọn sójà bí wọn bá <laughs> wọn wò olúwa rẹ ní ìlú bàálì <laughs> kíákíá sáwọn pé ẹ yóò bá ní ẹni tí bí wọn bá ń lu ọmọ kékeré tí wọn sọ pé kò ní dáa bẹ́ẹ̀ ni tí ń lò wàláì ìyà ò tí ì dùn ni o bí wọn bá lù ú dáadáa wàláì yóò pè bọ̀dá ẹ̀ ní dádì kó dádì yẹn dẹ́kun ẹ jọ ọ́ <laughs> ẹ yá ṣe bẹ́ẹ̀ ẹ yá bọ́ sí abala gbéyẹ̀wò ẹ má wọ̀nyí àhínsì lọ́dọ̀ ẹlẹ́ni mọ̀sá institute of technology bó ṣe bíi kí n kí n tiẹ̀ fún yín ní báyà bí ìṣẹ́jú márùn nínú kọ́ọ̀ta ọ̀tún ẹ má wọ̀nyí wọ́n fún yín <laughs> àmọ́ kí n tó débẹ̀ ẹ má gbàgbé wípé ètò ṣọ́wọ́ pẹ̀lú dókítà ọlámìdá ní kànní Kaftan television lẹ́nu yorùbá ojúlówó ọmọ ìyẹlẹjà tó dúró gbẹngbẹrẹ olùbẹrẹ ń jọsìn mo fẹ́ kẹ́ mọ̀ wípé níbi tá a dé lónìí ọlọ́run fún mi àǹfààní láti máa jẹ́ kí àwọn èèyàn máa wò ní odidi orílẹ̀-èdè eléyìí tó ti pé mẹ́wàá gbáko báyìí ẹ jẹ́ kí n wá kí yín lẹ́yọ kọ̀ọ̀kan nítorí àkókò wa àmẹ́yìn tí ìbá ti rántí ẹ̀rọ ìbìrì náà kí n jẹ́ pé mo <laughs> lórílẹ̀-èdè South Africa thank you very much for being there for us ní orílẹ̀-èdè Burkina Faso ní orílẹ̀-èdè Senegal gbogbo ẹ̀yin ti Gabon gbogbo ẹ̀yin ti Benin Republic republic tí ó fi mọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà ní Togo àti Congo gbogbo yín pátápátá náà lákì ẹ ṣeun adúpẹ́dúpẹ́ gbogbo ẹ̀yin tó sì jẹ́ pé orílẹ̀-èdè Ghana náà ni ẹ ti máa ń pè wá thank you very much for being there ó yàtọ̀ wọ́n ní wọ́n pé kan ò sí ńbẹ̀ ẹnìkan ti ẹ̀ pè mí oní dókítà Ọlámídé oní kílódé tàn lè gbé ẹ wá sí Ghana mo lè ti ẹ̀ dá ẹgbẹ́ mi lọ Ghana <laughs> ẹ mọ̀ pé èmi náà ti mọ̀ pé fatherland mi mọ̀ wáyé motherland mi ni mi ì tí ì mọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ àìsàn kọ́ patriot fatherland rèé ẹ ẹ mọ̀ pé yóò nílé ìyá kọ́mọ́ nílé bàbá ẹ very soon ìní pẹ́ lọ sí Amẹ́ríkà ẹ ilé mọ́ ìmí nù ẹ rí i pé wọn jọ Yorùbá náà ẹ wò ẹ wò ẹ rí i pé wọn ní ìfi bẹ́ẹ̀ jọ <laughs> ta ni wọn nílé agbára lábalágbé ìyẹ̀wò fún tòní ẹni tí mo nílé agbára fún tòní ó náà ni ẹnìkan gbòógì ṣáà pé yóò bá sọ pé ọ̀pọ̀ èèyàn nìyí jẹ́jọ̀ mọ́ ẹnìkan yìí sọ pé àwádé àmọ́ béèyàn bá gbìyàn lọ wá sọ pé à ẹ káàbọ̀ sà <laughs> ìsàlẹ̀ lè fún mo wọ ní ìbú lọ mo lọ bá olúwẹ̀rí mo olúwẹ̀rí àtọkọ rẹ̀ níbi tí wọ́n ti ń gbádùn wọn àgbà olúwẹ̀rí mo fẹ́ mú ọkọ rẹ lọ òkè ọ̀hún ni láìsẹ́ pé òun ò ní gbà kí n mọ́kọ òun lọ wọn ni àà nílé ìtara yìí mo wá bá olúwẹ̀rí jà mo dá olúwẹ̀rí olúwẹ̀rí àgbẹ̀ ńgbà tí mo fẹ́ mú ọkọ òun lọ ó dàbí ẹni pé òun náà tẹ̀lé mi mo ní náà o gbọ́dọ̀ tẹ̀lé mi jẹ́ mọ́kọ̀ rẹ lọ ah, ẹni tó mọ̀ nípa ọrọ̀ ajé ayélujára ó mọ̀ nípa àwọn technique tẹkiníkì lẹ́ ń pè ẹ̀yìn ọ̀rọ̀ ogun ní gbogbo ẹ̀rọ bẹ̀rẹ̀ tẹ̀lé iye ọ̀rọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀. onímọ̀ <laughs> nípa ẹ̀rọ ayárabíàṣá onímọ̀ nípa ẹ̀rọ ayélujára onímọ̀ nípa ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ nípa wá ẹ̀ fẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ bí ó fẹ́ èkó sí kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tajà gan-an ọwọ́ ọlọ́run ni ta ló ń tọ̀ wọ́n àwọn náà ni honourable doctor professor emeritus primary school secondary school wọn ò tí ì gba ẹ̀ṣà ìfì wọn ọ̀dẹ̀ lè gbà ẹ má wọrí covid nineteen àwọn ti bá bẹ̀rẹ̀ covid nineteen ìyàwó <laughs> wa yọ̀ọ́lá ẹ bá mi kí àwọn ará lé. ẹ ṣe gbogbo ẹ̀yin tí a ń wò wá lórí ètò Kaftan TV Yorùbá orúkọ mi ni Dr. Arówólò Ayọ̀ọ́lá Abímbọ́lá. ẹ ẹ bá ti rí náà yọmọ pé Arówólò ṣe mọ̀ pé Samuel <laughs> ẹ tí ọba lówó lọ́wọ́ òun ni wọ́n ń pè ní Sàámú hmm. eléyìí tó bá lówó ẹ wọ́n á pè ní Big Sam. <laughs> eléyìí tó bá hansan wà bọ́ samsam <laughs> ṣẹ́ni arówólò tí ọba lówó lọ́wọ́ bí wọ́n ṣe pẹ̀lú àdáwọ̀ gbọ́ ah bọ̀dá wa arówólò arówólò ni ó pè amẹ́lẹ̀ tó bá lówó lọ́wọ́ bí báyìí ah ẹ wọ́n gbọ́ Dr. arówólò you are welcome sir. ẹ ṣe gan ẹ ṣe gan <laughs> ẹ káàbọ̀ bóun ní sẹ́yìn yìí débì kò nira lọ́pọ̀. ah dókítà um, kò nira láti débì hmm. mo dẹ̀ dúpẹ́ pé ẹ pè mí wá sórí ètò. ẹ gbọ́dọ̀ dúpẹ́ o <laughs> èmi àgbọ̀pẹ́ o èmi àgbọ̀pẹ́ èyí tí sì ti gbọ́ ìgbọ̀dọ̀ má gbọ̀pẹ́ èmi ọmọ ọlọ́run <laughs> ẹgbẹ́ ń ṣe báyìí dókítà ọ̀rọ̀ yẹn lè dókítà wo lẹ̀ torí dókítà tèmi báyìí wọ́n fi sèmi látọ̀ mi dókítà sọ̀rọ̀sọ̀rọ̀ ni hmm. dókítà olórin ni ni hmm. ọ̀gá bẹ́rẹ́ mo sì nǹkan míì àmọ́ dókítà tí irú dókítà wo ni ok uh, uh, dókítà tèmi e, èyí táwọn olóyìnbó máa ń pè ní phd. phd ọmọ wéré eh, ọmọ eh, eh, ọdà láti sèyí mọ̀ pé dókítà mọ̀ ẹ pè ní èmi ni ọ̀mọ̀wé arólò. ok ọ̀mọ̀wé ah, arólò. orúkọ mi ni ọ̀mọ̀wé arówólò ayọ̀ọ́lá àbí ìbọn láàrin dé dáa kọ ẹ má rò ní ojú ń tì mí ni o ẹ mo ṣe rí mo ṣe rí gbogbo ẹ̀tọ́ ẹkún dẹ́dẹ́ tẹ́ ẹkùn dẹ́dẹ́ yìí má rò pé ẹ̀yin tẹ́ ẹ̀rí gbẹ̀mí gbẹ̀mí bí ẹ̀fẹ́ tí lè báyìí àtẹni tí mo ti rí ti rí bí ẹ̀pá fìtílà báyìí àá lè jẹra wa lọ́pàá mọ́ èmi rò pé báyà tèmi náà fara yí báyà tèmi náà rí bíi tí ń báyìí ẹ dákun ẹ ní sèmi náà la ah, kémi náà lè san abí tí ń báyìí. dókítà gbogbo gbogbo ẹ ló kún fọfọ ẹ pọ̀ gan. ó yẹ lọ <laughs> ada ọmọ ìlú wo ni Dr. Arowolo. ok mo wá láti ìlú Ondo from Ondo State ìpínlẹ̀ Ondo State ah, ìpínlẹ̀ Ondo State láti ìlú Ìkàrẹ́ Àkókò inú bàbá wa Mósè Olúmọládé tí wọn là ṣe bẹ́ẹ̀ ẹgbọ́n tàn ní ẹrí àmì ìkàrí àfihàn jẹ́ bàbá bàbá tèmi èmi gangan ọmọ Mósè Olúmọládé lẹ́yìn àlàáfíà. Eh, dáàbì bọ́dà ẹ̀gbọ́n sísá àǹtí wa tán lọ fẹ́ yàn ní kàrẹ́ hmm. wọ́n wá pọn pẹ̀lú bọ́dà ẹ̀gbọ́n àǹtí ọ̀nkù dáàbì Olúmọládé náà ajẹ́ pé ni wá. Ah, gbogbo alátọmọ Mósè Olúmọládé eh. ṣùgbọ́n èmi gangan jẹ́ ọmọ ìdílé Mósè Orímọládé Mọ́tòràṣe. Hmm, nígbà wọn tiẹ̀ sọ̀rọ̀ bàbá ah, ẹ má ti jẹ́ sọ̀rọ̀ bàbá ní ẹ jẹ́ gbé gbàgbọ́ ní ẹ dọ́kítọ̀ Arówólò. Hmm, gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé tẹ́ jẹ́ irú ìwé wo lẹ́ka ẹ̀ka ìwé wo the course that you studied. ok so ìrìn àjò ìwé mi pín sí pín sí ọ̀nà méjì. ó de ní. <laughs> ní ìbẹ̀rẹ̀ mo ka ìwé nípa bí a ṣe ń tú ọkọ̀ ṣe uh, what you call automobile engineering. But automobile engineering. Uh, so ìgbà tí mo kúrò ní automobile engineering mo wá lọ kọ́ ẹ̀kọ́ sí nípa bí a ṣe ń kọ́ àwọn èèyàn ní títú ọkọ̀ ṣe is still part of automobile engineering. Mm -hmm but the educational component of it. ẹ má bínú kí ni wọ́n ń pè yín lédè èbó. Uh, first engineer ni mí. Hmm? then torí pé mo ti wá ka ìwé yẹn dé hmm. phd level àwọn pè mí ní ọ̀mọ̀wé. ọ̀mọ̀wé ah, ga ga ẹ má bínú ṣé nígbà tí ẹ fi kọ́kọ́ ka àkọ́kọ́ bí wọ́n ṣe ń tún ọkọ̀ ṣe ṣe àìríṣẹ́ ló mú yín kẹ́ ẹ tún wá lọ ṣe education ni àbí bíbó ok ní ti tèmi náà ní ká pé àìríṣẹ́ ṣùgbọ́n àìrí orí iṣẹ́ tí mò ń fẹ́. tẹ́ ń fẹ́ hmm, hmm, hmm. yàtọ̀ ń bẹ́ẹ̀ yàtọ̀ ń bẹ́ẹ̀ so mo ní iṣẹ́ but kì í ṣe orí iṣẹ́ tí mò ń fẹ́. ìwà gangan mm. gan. ìgbà tí mo parí first degree ni, mm. mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí nǹkan táwọn Yorùbá máa ń pè ní mọkálíkì. Mm, uh-huh. mẹkáníìkì mọkálíìkì ni wọ́n pè lóòótọ́ uh-huh. especially àwọn ọmọ Ọ̀ṣun àwọn ọmọ Ọ̀yọ́ uh-huh. àwọn bíi dókítà Ọlámídé tí hàn kàwé torí <laughs> ní ti kú tẹ́mi bàbá yìí ara bàbá jẹ́ community <laughs> primary school ni mọkálíìkì làwọn ọ̀pẹ̀ <laughs> ẹ̀ tẹ́wájú ta. mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìnàjò mi uh, uh, uh, as a mechanic tí mo ń tún ọkọ̀ ṣe ní Kaduna ní tẹ́lẹ̀ um, um, níbi kan tó ń pè ní Chromium Mashi ibẹ̀ tí mo ti ń tún ọkọ̀ ṣe um, bó bí mo ṣe ń ṣiṣẹ́ yẹn lọ kí n ṣe orí iṣẹ́ tí mo fẹ́ ṣe èyí tẹ́ kàwé gboyè mo rí pé one uh, iṣẹ́ tí mo kà ni mm-hmm. mo dẹ̀ tún kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá. ẹ má bínú o uh, ẹ kọ́ṣẹ́ títú ọkọ̀ ṣe náà. kọ́ṣẹ́ títú ọkọ̀ ṣe lẹ́gbàá títì. lẹ́gbàá títì yàtọ̀ sí pé ẹ kàwé ẹ̀. what you call road side. ó di mẹ́ta níbẹ̀ <laughs> yìí. so mo dẹ̀ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ mo rí i pé agbára mi ò gbé orí iṣẹ́ yẹn. ẹ̀yin náà wọ̀n kó agbára yín ò lè gbé. mo ní ìmọ̀ ẹ̀. Hmm ṣùgbọ́n agbára mi ò gbé ìgbà táwọn èèyàn máa jáàkì táyà máa jáàkì táyà ìgbà táwọn dẹ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ rẹ̀ kò tí ì sí àwọn ẹ̀rọ tó mú iṣẹ́ rọrùn hmm. a máa sùn sábẹ́ mọ́tò a máa jáàkì engine gbé sílẹ̀. bẹ́ẹ̀ bá a bá ṣe tán kí n tiẹ̀ wẹ̀yìn yín bí. <laughs> you know so kì í ṣe orí iṣẹ́ tí mo fẹ́ ṣe um, ṣùgbọ́n iṣẹ́ tí mo mọ̀ ń pa ẹ̀ uh, so nínú ìyẹn ló mú mi lọ kàwé sí pé hmm. ó ní orí iṣẹ́ tí mò ń fẹ́ hmm. Hmm. so ìlànà wo ló yẹ kí n tọ̀ láti lè yọrí sí orí iṣẹ́ tẹ̀ fẹ́ òun ló mú mi lọ kàwé sí. Ah, Dr. Arowolo ẹ má bínú ìbéèrè mi ọ̀pọ̀ lónìí o iṣẹ́ tẹ wá àtẹ̀kaṣẹ́ o àtẹ̀kàwé o iṣẹ́ wo gan lẹ wá ń ṣe báyìí. ok so uh, nísìnyí mo ń ṣe iṣẹ́. Um, Uh, insoluble. okay in, in in english i'm a data science i'm a data scientist. onímọ̀ nípa ká ká máa tò ọ̀rọ̀ ká máa tò nǹkan jọ bẹ́ẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ níbi kan ọ̀gá bó ló ti ṣẹlẹ̀ one two three four five six hmm. ẹ̀yin lẹ́yìn bá kó gbogbo ọ̀jẹ́ mọ́ra wọn hmm. ìmọ̀ data kì í ṣe data tá fi ń. kì í ṣe data tá fi ń rojú mọ̀ ẹ tẹ̀wájú. Uh, data so ìyẹn gangan ni mò ń ṣe báyìí. ẹ ẹ má bínú o eléyìí tẹ́ ìṣe báyìí tó jẹ́ ìmọ̀ data data analysis data science àbí mm. ẹ lè analyse. mo lè analyse data wà mm-hmm. lára àwọn nǹkan tá à ń ṣe. yes sir. Mm-hmm. mo dẹ̀ lè automate process. process ó data. Mm-hmm. kí ni ẹ tún lè ṣe é bẹ́ẹ̀. Eh, so nǹkan tá lè fi data ṣe pọ̀ rẹpẹtẹ ó pọ̀ rẹpẹtẹ eh, eh, orí tẹ bá lọ sí. ẹ lè fi kówó fún mi in fact ẹ bá lọ sí báńkì ilé ìfowópamọ́ yín sí ìfowópamọ́ tí owó tó kọjá oye owó tí uh, algorithm ti bank ti set uh, tó wọ́n yẹn bá kọjá oye ìwọ̀n hmm. tí wọ́n ti fi gbèdéke pé ẹni hundred thousand ló máa ń deposit every month mm -hmm. so àárẹ̀ rẹ̀ kò yẹ kó wọ̀ ju five hundred thousand lọ hmm, hmm. tí ó ní kàn déédéé wọ two million sí ọba hundred million. hundred million bóyá kí n tẹ ẹ má sọ pé hundred million bóyá kí n tẹ ní bá seven hundred million account. the first thing ti kì í ṣèyàn ló wà ní díẹ̀ tó máa fi block account yẹn ah. automatically ohun our block a loan will be put on the account by the computer. Hmm. so that's data la fi automate process yẹn. Hmm. so a ti kọ́ data yẹn ní kó mọ oye owó tó gbọ́dọ̀ wọlé sí àkáǹtì olúkálukú gẹ́gẹ́ bí ìwọ̀n agbára rẹ̀ hmm. so tí owó tó bá ju ìwọ̀n agbára bá wọnú àkáǹtì ẹ̀ nǹkan ó ní láti wá láti. ẹ jẹ́ kí n sọ nǹkan kan data automation bí kí n pè ọ́ ṣó ara rẹ owó tó fẹ́ wọ àkáǹtì mi nìsín owó tí ó dẹ́rù bà ọ́ ni owó tó lè lé ọkọ ní tó lè lé ọkọ ní bùtọ̀wà tí ó bà ṣẹ́ lọ́wọ́ rẹ torí seven hundred million ni mo expect báyìí wọ́n sì iye tí sì máa wọ bẹ̀tẹ́lẹ̀ náà bóyá bíi one thousand bóyá bíi five hundred <laughs> eh, má má má rò mo nírètí mo nírètí mm. ẹ sọ fún kó sọ̀rọ̀ mm. ẹ wọn ò pẹ mojú ẹ dáadáa àbí kì í ṣe èèyàn. kì í ṣe èèyàn data ah. data ni data ni ta ti wá kọ ẹ ti dé ẹ ti tà á. a ti wá kọ bí yóò ṣe máa máa bá wa gbé ìgbésẹ̀ láì sí pé àwa wà ń bẹ. ẹ̀rọ ẹgbẹ́ kí n kún béèrè ìbéèrè yìí lórí ọ̀rọ̀ data analysis yìí yes please. Eh, nígbà tí ẹlẹ́ẹ̀kọ́ṣẹ́ mechanic. Yes ẹ kàwé nípa kápùn ọkọ̀ ṣe yìí náà ẹ tún kàwé ní pé lákàlẹ̀ kọ́ọ̀yàn ní wọ́n ti ń tún ṣe àbí àwọn nǹkan kan tó tó rọ̀ mọ́ tẹ́ra di bọ̀dá dátà dátà dátà bóò lẹ ti ṣe kí ló fà á ṣé kìí ṣe pé àìríṣẹ́ náà ló tún wá jẹ́ kẹ́ ẹ padà lọ sí data analysis torí a sì sọ àwọn ìwúlò data analysis tẹ́ ẹ lẹ́ẹ̀ṣe yìí hmm. táwọn èèyàn fi lè mọ̀ pé tó bóyá káwọn venture into àbí rárá o bóyá inú ó sì wàá kọ́ wa lọ́jọ́ kan ní gbòógì àmọ́ ẹ kọ́kọ́ ló dáhùn ìbéèrè òun náà. Uh, ẹ ṣe gan lótú so um, <coughs> data science jẹ́ uh, ibi tí ayé ṣíjú sí báyìí. ok. Uh, taba ní pé ibi tí ayé ṣíjú sí à ń sọ pé um, <coughs> technology. ó ti advance. technology ni ayé ń lò focus báyìí. Mm. Mm? Uh, kó tó di pé some of this technology tá à ń lò wá ó ní bá a ṣe ń ṣe television broadcasting. lára mọ́lẹ̀. lára mọ́lẹ̀. Hmm. Hmm? so technology ó ń change ó ń yí bí a ṣe ń gbé ìgbé ayé wa ó ń yí padà and um, so bí ìyípadà yẹn ṣe ń bẹ̀rẹ̀ hmm. àwọn uh, new career or uh, àwọn ẹ̀ka iṣẹ́ àwọn ẹ̀ka iṣẹ́ kọ̀ọ̀kan mm-hmm. bẹ̀rẹ̀ sí ní jáde mm-hmm. eh? àwọn ẹ̀ka iṣẹ́ bíi data science mm-hmm. because data ti wá pọ̀ káàkiri eh? tẹ́ bá jí láàárọ̀ báyìí tẹ́ ṣí Twitter eh? kẹ́ tó lo one hour tẹ́ bá lọ sí trend ẹ rí i pé Twitter sọ fún mi pé over two hundred thousand people are talking on an issue. Hmm. That's data. Before now, data yẹn wà tẹ́lẹ̀ hmm. ṣùgbọ́n kò sí ẹ̀rọ tó ń bá wa kó jọ pọ̀ hmm. láti lè rí pé tẹ́lẹ̀ gbogbo a máa jókòó sí ìdí mango a máa jókòó sí ilé wa tá à ń sọ̀rọ̀ hmm. ṣùgbọ́n nísìnyí ìwọ wà ní Ògbómọ̀ṣọ́ èmi wà ní Ìbàdàn ọ̀wà hmm. ní Ìkàrẹ́ Àkókò èmi wà ní Àbújá èmi wà l'Àbújá hmm. gbogbo wọn ń sọ̀rọ̀ lójú kan náà all of that is aggregating together hmm. so data wa jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo organization ló wá ń fẹ́ láti lè harness data yẹn láti fi lè máa gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ìgbésẹ̀ nípa ọ̀rọ̀ bí iṣẹ́ wọn ṣe máa lè dàgbàsókè lọ síwájú so ìgbà tí rí i pé ibi tí ayé ń ṣíjú sí nìyí. ibi tí ayé ń lọ rèé. ibi tí ayé ń lọ rèé. Hmm. kí ló yẹ kéèmí náà ṣe. káyọ̀ náà múra. mo ṣe múra ẹ̀. so mo wo ọ̀nà méjì mo rí pé ilé ayé tó bá kan technology tó ń ṣíjú sí ìkéde à ń pè ní cyber security. Hmm. torí security. Hmm security ta mọ̀ tẹ́lẹ̀ security ká gbébọn ká gbàdá. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni dáàdi ti wọn ti dáàdi dáàdi yẹ gan broda àti sista wa ẹgbẹ́ ni wọ́n ṣe tí wọ́n fi kọ́. bẹ́ẹ̀ ó ti yàtọ̀ ń sìn ó ti yàtọ̀ gan sìn so ìsìn èèyàn lè jókòó sí China kó attack gbogbo country kó attack gbogbo wọn attack kó attack gbogbo company kó ẹ má jẹ attack just with a simple bug or a simple virus hmm. what we call a bug now so the world is moving to because everybody is on the digital space gbogbo wa ti wà lórí ẹ̀rọ ayárabíàṣá gbogbo wa ti wà ń bẹ̀ so a ní láti mọ̀ nípa bá ṣe lè secure ara wa. Hmm, ibi tá à ń lọ gangan. so mo wá rò pé àbí kí n kọ́ yẹn hmm. then mo tún wo data science hmm. àbí kí n kọ́ data science kí n mọ̀ nípa bí. lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti kàwé tẹ́ ẹ ti kàwé méjì tẹ́ ẹ tún ti ṣiṣẹ́ mẹkáníìkì. wọ́n á rí i pé data science yẹn gangan ni àwọn èèyàn ń ní àwọn èèyàn ń iṣẹ́ wà fún data science ó pọ̀ ju Eh, ẹyọ iṣẹ́ tó wà fún cyber security nígbà tí mi fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ mm. so ìyẹn mo jókòó tí mo ṣe ṣe yẹn dáadáa mm. mo á rí i pé data science ni kí n lọ fún ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ journey yẹn. ẹ ṣe ẹ jẹ́ kí n wá ṣe báyìí nígbà tí ẹ kọ́kọ́ wà léwe kẹ́ ẹ tó di bọ̀dá data báyìí ẹ mm. jẹ́ máa fi bọ̀dá sí data torí ẹni mo ti mo ti sọ bẹ́ẹ̀ ni pé mi ìfẹ́ kó tí ọmọ pé mo ti ń kí ẹ̀ bọ̀ dání sí tí seven hundred million bá wọlé tó o bá ṣe single mistake bọ̀ dáa <laughs> eh, nígbà tẹ wà léwe ẹ mọ̀ pé ìwé àwọn báyà sọ pé I'm a doctor in my country everybody knows me well if you look me up and down you will know that is bọ̀dé mi báyìí ní sìn I am in my country n tí mo padà dànù irú ẹ̀yin kí ló wù yín láti ṣe ní kékeré kó tó wá di pé ẹ̀ ẹ́ dàgbà. ok so uh, ní kékeré iṣẹ́ olùkọ́ ló wù mí ṣe. iṣẹ́ olùkọ́ rẹ̀ yìí ṣe èèyàn gidi mọ̀ ní o. àkílódé hmm. um, mo dàgbà sí ilé àwọn olùkọ́ my my dad was a lecturer. Ah, olùkọ́ àgbà olùkọ́ àgbà ni wọ́n hmm. ah, my mom was a teacher. Ah, ah. and um, <clears throat> dad mi dẹ̀ jẹ́ that was my role model. Hmm, òun lẹ òun lẹ òun lẹ lẹ fi ìgbé ayé yín pé bí mo ṣe fẹ́ jẹ́rìí. Hmm. so ah, ní kékeré iṣẹ́ tí mo fẹ́ ṣe ni pé kí n di lecturer hmm. kí n di lecturer in fact ìyẹn ló fa ìwé kíkà mi títí dé phd level kí n lè di eh, ah, lecturer tí mo fẹ́ tí mo fẹ́ dà yes. ọ̀dà ní ìsìn báyìí tẹ́ ẹ̀ wá di lecturer tẹ́ ẹ̀ tún wá ń lecture hmm. ẹ rò ẹ di lecturer àmọ́ ẹ̀ ń lecture báyìí ẹ ẹ gbọ́dọ̀ bá kọ́ yàn data science àbáwọn yẹn kọ́ lọ́ data science ọ̀dọ̀ yìí wọ́n ń kọ́ náà kí lẹ lè rí sí ìgbésí ayé pé ah káníkó n bá ti di lecturer ṣé mo lè ṣé mo lè ní tí mo ní àbí ah káníkó n bá ti di lecturer ni n bá ti kọjá bí tí mo wà yìí ṣé o data tẹ́ ẹ̀ ṣe báyìí data science àti yeah. uh, lecturing job. ẹ ṣe gan lóòtú so um, iṣẹ́ tí mo ń ṣe mm-hmm. báyìí mm-hmm. olùkọ́ ni mm-hmm. ah, mo dẹ̀ jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ tá à ń pè ní data lead Africa ah, níbi tí àwọn èèyàn ti wá ń kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ iṣẹ́ data. data. Hmm. Eh, so eh, iṣẹ́ tí mo ń fi ojoojúmọ́ ṣe ni kí n kọ́ ẹ̀kọ́ ìrẹ́kọ̀ọ́ eh, hmm. so di nǹkan tó kàn fi yàtọ̀ ni pé tí n bá gba iṣẹ́ olùkọ́ yẹn ní ní àwọn fásitì ní iléeṣẹ́ ìjọba mm. wọn ò ní lè sọ irú owó tí ah, <laughs> wọn ò ní lè sọ wọn ò ní lè sọ irú owó yẹn but but aside from that mm. um, iṣẹ́ olùkọ́ tí mo fẹ́ ṣe láti kékeré mm. òun ni mò ń ṣe ó sì jẹyọ ó sì jẹyọ nínú nǹkan tí mo ṣe. mo wá fẹ́ kẹ́ ẹ ṣe kinní kan kó tó di wípé èyí ń bọ̀ sí ibi tá a ti máa gbé pè ǹjẹ́ ẹ rò wípé àwọn èèyàn ní àǹfààní kan tàbí mi mo fẹ́ kẹ́ bá mi sọ àwọn àǹfààní táwọn èèyàn nílò láti jẹ torí ẹ dáàdì mi náà nísìnyí hmm. irú èmi báyìí nísìnyí dáàdì mi lè wò pé ọmọ ọ̀rọ̀ tó ń sọ wọn sọ wọn wá lọ ṣe dé e data science hmm. àwọn àǹfààní wo ni dáàdì mi lè rí nínú ẹ̀ tí wọ́n fi sọ pé ọmọ yìí wá lọ wá lọ kọ́ nípa data science. ok so màá pín àǹfààní yẹn sí ọ̀nà méjì. Mm -hmm first fún àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ tó ní iléeṣẹ́ then fún àwọn tó ń wá iṣẹ́ mm-hmm. ah, <clears throat> fún àwọn tó ní iléeṣẹ́ mm-hmm. ah, a ò lè a ò lè ah, run organization. Mm ní ó ní nǹkan tá a máa ń pè ní kékeré tá a máa ń pè ní anywhere benefits mm, mm. ó ní bọ́ọ̀lù kan tá a máa ń gbá kékeré tá a máa ń pè ní anywhere benefits tá a bá gba sókè tó bá lọ báyìí gbogbo wa sátẹ̀lé tá a bá gba sápá bíi gbogbo wa sátẹ̀lé no a lè run organization bẹ́ẹ̀ mm, so a nílò data láti mọ orí ìgbésẹ̀ wo ló yẹ ká gbé ìgbà wo ló yẹ ká gbé ìgbésẹ̀ yẹn in fact ẹ bá wo àwọn bàbá wa. Mm. Eh? wọn kò mọ̀ pé orúkọ nǹkan táwọn ń ṣe hmm. pé data science là ń pè hmm. uh, my grandmother is a cocoa merchant. okay but mo rántí pé uh, my grandmother does not sell her cocoa immediately she harvests. Hmm. wọ́n yìí ta lásìkò ìgbà tí wọ́n bá uh, tí wọ́n bá tí wọ́n bá kó olóko. yes because over the years ìyá ti gba data ó ti mọ̀ pé ó ní àkókò tí owó kòkó máa ń ga sókè Hmm. kí ló dẹ̀ máa fà á tí owó kòkó máa fi ga sókè àwọn hmm. economists àwọn tó ti kàwé wọ́n ní pé law of demand and supply hmm. my grandmother has never been to school but this is what she was practicing so uh, gẹ́gẹ́ bí àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ a nílò ẹni tó lè bá wa gba data ní ìtànà ìgbésẹ̀ tó yẹ ká gbé nílé iṣẹ́ wa. yẹn kéèyàn lè mọ̀ nípa tó fẹ́ ṣe gan-an. ṣe gan-an ọ̀nà àwọn olùdásílẹ̀. àkọ́kọ́ ní pápá kejì náà fún àwọn tí ó ń wáṣẹ́ hmm. data science jẹ́ uh, skill tí ó yẹ pé tí èèyàn bá kọ́ hmm. kò lè ṣàlàyé máa níṣẹ́ because àwọn tó ń wá data scientist wọ́n pọ̀ ẹ bọ̀dá Quadri mo ti ṣe tán mo fẹ́ lọ kọ́ data science báyìí <laughs> o bẹ́ẹ̀ ń bí ẹ̀yìn ìdìde bí kí n lọ kọ́ data science ẹ wo àkókò rèé fún ẹ̀yin ara ilé torí a ti ń ṣe bẹ́ẹ̀ súnmọ́ ẹ̀bá ìparí díẹ̀díẹ̀ ẹ̀jẹ̀ lo ìṣẹ́jú márùn-ún ṣẹ́jẹ́ ní dókè lọ́run tí ń bá padà dé ìwà gbẹ́kọ̀ bíi méjì ẹ má bínú yí pé ìní lè dago mẹ́rin gbáko ní àhín lónìí torí àwọn nǹkan kan wà tá a tún fẹ́ ṣe ẹni tí mo sì nílé agbára yìí dáwọ́ pé ọ̀rọ̀ ń gbénú wọn Ah, god of mercy ẹjẹ adókè lọ́hùn-ún lọ́dọ̀ ẹlẹ́nìmọ̀sán institute of technology tí n bá ti padà dé àwọn àṣẹbẹ́ àgbẹ̀kọ̀ bíi méjì àbí mẹ́ta àmọ̀ àtẹ̀wájú mò ń lọ mò ń bọ̀ mi ò tí ì dé sọ́wọ́ ń yá bí ẹni béèrè sáwọn kọ́sọ́mù àwọn wá sọ́wọ́n ń nọjà sọ́wọ́n ń béèrè bóò ló ṣe ń lọ bóò lọ jà ṣé náà ò máa ṣe ségesège lápá ọ̀dọ̀ tiyín ṣé ń rí náà ṣiṣẹ́ sọ́wọ́ ń yá o ẹ kó ọrọ̀ ajé o oh. àtàjèrè ọjà o oh. ẹ fòrò o oh. ẹ dààmú o ẹ dẹni àná o eh. ẹ tẹ̀lẹ́tìkà o. sọ́wọ́ eh. ń yá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo nǹkan fèrè bàbá rẹ̀ rìn ká sọ páàrí sọ ní dókítà Ọlámídé ó ní èmi o omi yàn mí o ọgbọ́n omi yàn mí o ètò ìṣọwọ́ yá o. sọwọ́ yá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo nǹkan fìrí bàbá rẹ̀ rìn ká sọ pa tó ẹjẹ́ aṣerú ẹjẹ́ máa gbé ìpè àwọn aráalé láàrin ìṣẹ́jú márùn-ún péré náà láti fi ṣe bẹ́ẹ̀ tí a ó fi gbé ìpè àmọ́ láàrin ìṣẹ́jú márùn-ún ọ̀hún nítorí nǹkan pọ̀ omi pọ̀ láàmú èyí tí a bá fẹ́ pè wọlé ẹ lè pèsè nọ́mbà tó ń lọ lójú ìwòran yín o ẹ gbàdúrà kan fúnra yín ẹ gbà kan fún ìdílé yín sì gbà kan fún àwọn ọ̀tá yín ẹ bẹ́ẹ̀ sì rè ẹ mú nọ́mbà tẹ́ fi ṣe bẹ́ẹ̀ tẹ́ fi jẹ̀bùn ẹ sì má gbàgbé tó bá di ọjọ́ kẹtàléní ogún yìí of december ọ̀sẹ̀ kẹ thursday kẹrin nínú december ìhùn ọjọ́bọ̀ kẹrin a ṣe bẹ́ẹ̀ a ara wa sílẹ̀ tá a jẹ̀bùn lọ́pọ̀ yanturu gbogbo ẹ̀yin tẹ́fẹ́ tẹ́fẹ́ kó ẹ̀bùnlẹ̀ náà ẹ̀yin náà máa múra <laughs> títí àkókò náà lágbára ọlọ́run ìbànújẹ́ òní ìdẹ́bà yìí láàfi ṣe Christmas lágbára ọlọ́run ọba mi ẹ̀dùn àwọn dátà náà kó dátà wá ẹ̀yọ́ jẹ dátà lẹ́bùn ẹ̀ẹ́ kó tó wípé a ṣe bẹ́ẹ̀ a kò lórí ètò torí ó ṣeé ṣe ẹ kí n tó má láǹfààní bí wọ́n ti ń sọ sí mi létí láti gbé ìpè lọ́wọ́ yìí àmọ́ àwọn tí wọ́n bá láǹfààní láti pè lásìkò yìí wọlé wọn ó pè wọlé ẹ ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ tó bá fẹ́ kọ́ data science yóò lò bí ọdún mélòó àbóṣù mélòó. Um, ó depends okay. ní ọ̀dọ̀ wa ó máa lo oṣù mẹ́ta hmm, hmm. láti fi kọ́ ẹ̀kọ́ yẹn ṣùgbọ́n èló ni ó san. Ah, one hundred and eighty thousand. kò tiẹ̀ pọ̀ kò hmm. tiẹ̀ pọ̀ owó tí ń bẹ lákàntì mi fẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. <laughs> tọ mm. ọdà mm. ẹ wá jẹ́ kí n gbé e báyìí nítorí àkókò ọba ẹni tí yóò pè wá ní ìsìn ẹ bínú ọwọ́ nẹ́tíwọ̀kì ni kì í ṣe mi ẹ̀rù pọ́wọ́ mi ò tí ì débẹ̀ rárá tó fi rebete ẹ dákun àfi ọlọ́run bàbá ẹ má bínú bó bá ṣe rí lónìí ẹ ṣe bẹ́ẹ̀ ẹ bá wa gbà bẹ́ẹ̀ níta fẹ́ pè ẹ sì láǹfààní láti pè wọlé mo ní ìṣẹ́jú méjì tàbí mẹ́ta sí i nígbà tí mo fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú Dr. Arówólò ẹ ẹ dákun ẹ báyìí Dr. Arówólò lọ́wọ́ tá a wà báyìí mo fẹ́ kí bá mi gba àwọn òbí níyànjú ẹ̀yin báyìí ẹ kàwé ẹ ṣe gbogbo ẹ tún wá padà sídìí data science bá mi gba àwọn òbí níyànjú irú bẹ́yìn ṣe kọ́ṣẹ́ nígbà náà lọ́hùn káwọn òbí náà kí wọ́n fún àwọn ọmọ wọn láàyè láti kọ́ṣẹ́ ọwọ́ àti wípé à ń gbé páálí káàkiri àwọn white collar job ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn ẹ sì bá mi gbà wọ́n ọ̀dọ́ bíi tèmi yáì nímọ̀ràn ẹ jẹ́ ń gbé pè ọyọ kan yẹn má bínú torí àkókò wa ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ lóò hello. aba ẹ bá mi gba àwọn èèyàn nímọ̀ràn. Ah, ok eh, dókítà bẹ́ẹ̀ ṣe pé iṣẹ́ yẹn pé ní white collar job hmm, eh? hmm. white ti o ti o ti ń dọ̀tí ní collar báyìí eh. blue ti wá better báyìí blue collar job blue, blue collar job kò kí n tètè ń dọ̀tí ní collar <clears throat> ibi tí ilé ayé ń lọ kì í ṣe certificate nìkan lèèyàn nílò mm, mm. iṣẹ́ ọwọ́ ó dára gan iṣẹ́ ọwọ́ dára gan um, ní journey my career journey mm. nǹkan kan tó help mi gan ó eh, ní àwọn ohun tí mo kọ́ nígbà tí mo ń kọ́ṣẹ́ the character the attitude the entrepreneurship learning how to turn uh, skills to money. ẹ jẹ́ bá ń sọ ní Yorùbá ní tí wọ́n sọ ni pé ìwà ìṣe àti bí wọ́n ti ń tajà sí gbogbo ẹ̀ táwọn kọ́ńgbà náà lọ́hùn mo ti bá yín sọ yín o bá ó ràn mí lọ́wọ́ gan hmm. ní ohun tí mò ń ṣe nísìn hmm. èmi náà máa ń gba àwọn èèyàn ní eh, pé tọmọ bá dé láti school hmm. ẹ má jà fi gbogbo kì ṣe gbogbo ẹ ní school school school after school mm. learn a skill mm. learn how to code mm. learn how to uh, repair a car. Gbogbo learn, kan in fact ẹ ní mọ ìwúlò ìtẹ́ bá dé ìlú Amẹ́ríkà níbi tí àwọn èèyàn ti ń san owó tó tóbi láti jẹ́ kí wọ́n ṣiṣẹ́ fún wọn hmm. tẹ́ bá fẹ́ pe carpenter láti bá yín kan ìjókòó kékeré ó hmm, hmm. máa charge yín per hours i mean my hourly rate is so so dollars Hmm. Hmm. and that's why in America you hear the DIY do it yourself hmm. Hmm. do it because if you don't do it yourself you will pay so much. tọ <laughs> ẹ dákun ẹ bá ń bá gbére fún àwọn ará ilé tó ebe yìí àti ebe yìí pọ̀ kọjá àwọn ni wọ́n pe do it yourself bá ti dá amẹ́ríkà yìí máa lọ ojú ẹ̀ fúnra mi ẹ bá ń bá gbére mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí ètò yìí hmm. Kaftan TV Yorùbá tẹ̀dẹ̀ ń gbọ́ dókítà Ọlámidé eh, hmm. àlàáfíà olúwa ó máa wà gbogbo wa ẹ máa ṣíwọ́ láti máa gbọ́ eh, TV station ni ó jẹ́ TV tí a ti ń kọ́ ọgbọ́n hmm. tàti sì ń mọ̀ nípa ah, bí ayé ah, ṣe ń lọ ẹ ṣé gan akí gbogbo yín. orúkọ yín lẹ́ẹ̀kan sí ah, orúkọ mi ni ọ̀mọ̀wé arówólò ayọ̀ọ́lá abímbọ́lá. abímbọ́lá tọ́ bí ọlá bí ọlá ò ní tán lọ́rọ̀ gbogbo wa. Mm. dókítà ọlámídé mc tó gba skiyaski miskiyaski yaski. entertaining refreshing and tantalizing ojúwèé ọmọ ìyẹlẹjà tó bẹ̀rẹ̀ ògbóǹgbòrò òlì òǹdèrè ní ìjọsí ọmọ ẹlẹ́gbọ́n mọ òkèdèrè lọ́gbọ́n ọmọ ìkúgbà yẹ ọgbọ̀n yẹn máa sọ fún yín pé òjò pátápátá pátáfẹ́wé kókò ló bàtáyà pátápátá apàpàtà lórí àpàtà fẹ́ràn akátá pàtà sẹ́nu ó jẹran akátá tó sì lórí àpàtà pàtàpàtà alápàtà bínú sí alápàtà àpàtà tí alápàtà bó sókè tàtàtà ọpẹ́lọpẹ́ onípàtà ọlọ́run bá mi Èdùmàrè ni kò jẹ́ kí àpàtà tí alápàtà bó sókè tàtàtà pa alápàtà mi pátápátá tí jẹ́ ọjọ́ mẹ́jọ tá a jọ máa pàdé sí i ẹgbẹ́ kò lè wọ ọjà yín wá káwá ṣe kí ni ká fi tiwa ká fi gbé ti lárugẹ èmi apọ́ngbé tí ò ní ṣe kí ni tí ò ní gbẹ̀jẹ̀gẹ́ ni mo ń sọ fún yín pé ó ṣe kí ni ó dàbọ̀. iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá rìnrìn ká sọ pa àárẹ̀.